kò sẹ́ni tí ò kórìíra tuntun orí òwò tàbí bẹ́ẹ̀ kọ́ ni kò ṣùgbọ́n eléyìí ṣẹlẹ̀ orí mbẹ́mbẹ́ bá nàbí musa alẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ fi fọ́ mọ́ torí ẹ̀jẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ fún yẹn òun náà ẹ ò lè mọ́mọ́ gbàtọ́ kàn bọ́ fòkòtò láàrin ẹgbẹ́ wo wà láàrin ìta pupa kò ṣùgbọ́n ọlọ́run ọba ṣe kí kápátọ̀ ọmọ sí aṣọ ànábì musa sùn títí òfin ṣe déwájú àwọn lápàtà tó ti kíta bá fẹ́ kíkó láyé rẹ̀ ẹnu ọdún dáa lè ṣe lẹ́yìn tí wọ́n lọ wá katapila sàn fọ́fọ́fọ́ kò ní kú kékeré tòṣùgbọ́lọ̀ ní ọ̀yà àpáta ọ̀yà subhanallah tòṣùgbọ́lọ̀ ọba ìdáná amúnà ní ẹ̀yìn ìdá ọ̀rọ̀dúnà wà nàkúlẹ̀ lọ́wọ́ wọ́n mú ọ̀yà gbogbo tọ́lọ̀ wọn bá kẹ́kọ̀ọ́ sẹ́ ìfọ̀ kọ́kọ́ sẹ́ yóò sì sẹ́ lórí àfihì ilà anabi anabi Ìsá tó ń ti gbogbo ń ti àwọn ìyàwó ti fèsì ní ìnira tó ń ti bàjẹ́ tó ń ti èrò wọn tó fún àwọn ọ̀pá àwọn ọ̀pá o sì kàn má gbélé gbogbo ẹ bá láyé ṣe ń bọ̀ ọ̀nà kúrò àyíká náà tọ ẹbí yìí ni wọn mi iná àti lọ́rùn gan abí yìí ni wọn mi iná ló kọrọ mi yóò sì máa bẹnu ẹni tí ó súnmọ́ lọ Ọlọ́run ò mú jẹ kànú ẹni tó súnmọ́ ẹ ajábì ìkò tó sì tó ìkò tó dẹni tó súnmọ́ lọ Ọlọ́run mú anábìrì yìí sá gbọkànú tó súnmọ́ ويكلم الناس في المهد وكهلا ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين إيوايا النبي عيسى عليه السلام مريم يروي كان فوق bọ́mọ yóò ti ṣe ilé ayé bí ó ti ṣe jẹ́ láyé ǹjẹ́ ó ṣe láyé bọ́ọ̀lù yóò ti jẹ́ ìjẹ́ lọ́lọ́sẹ̀ sọ fún mariam lẹ́yìn ọmọ tá a ti lóyún ẹ̀ náà sọ bọ́ọ̀lù yóò ti ṣe rí dọ́kọ̀ ta ló lè ṣe bẹ́ẹ̀ tí ì bá sọ lọ ọlọ́ọ̀ni ẹ̀sọ́ tí wọ́n tán sanra rẹ jẹ tẹ́ bí mo ta ẹbí ma tẹ́ lọ bá babaláwo tẹ́ lẹ́ẹ̀fẹ́ wo akẹ́tẹ̀jáyé ọmọ irú kí ni ó mú bọ̀ tẹ́kàn bá tọmọ ọlọ́mọ jẹ́ ẹni tí òríran ríra rẹ̀ tó fẹ́ máa ń sàtù pàtínú òkun àwọn olùbílẹ̀ ní ẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀sẹ̀ ọlọ́lọ́mọ èèyàn ọmọ ọlọ́lóríran èèyàn òríran torí délé ọlọ́ni ànábì ẹ̀yíṣà yìí o nígbà tí ẹ bá bí o ànábì ẹ̀yíṣà yóò kẹ́lẹ́ mú náà tà yọ̀ọ́ máa sọ̀rọ̀. kí á nìkan bàbá ara gbogbo ọmọ mi sọ̀rọ̀ ká ọ̀rọ̀ yàtọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹlẹmẹ́hẹ̀dì nígbà tó wà lórí ìjẹ́ tó wà ń polówó ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun yọ sọ̀rọ̀ wákẹ́ẹ̀lẹ̀ yóò sì tún sọ̀rọ̀ ńgbà tí ó bá di àgbàlagbà wọ́n mi náà Ama mọ̀ríyànà bí ó sì tún jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rí. wọ́n ní ọ̀rọ̀ sáà níbi Ìsá sọ nígbà tó wà ní kékeré àkọ́kọ́ kìí sọ nìkan lọ́sọ̀rọ̀ kékeré ọwọ́ nínú àwọn hadith nbisa nabi Muhammad sallallahu alayhi wa sallam hadith tó gúnrégé wọ́n làwọn ọmọ mẹ́ta sọ̀rọ̀ ńgbà kékeré wọn nínú wọn. النبي عيسى أتي صغير الجبار أتي صبي يوسف أتوما لك كري نايم النبي يوسف eléyìí mẹ́ta إما هو ẹgbà wa mi wọn ti fi hàn pé èèyàn mẹ́fà lọgọrọ kékeré àwọn olùmọ̀ wa sọ pé ìgbà tẹ́lẹ̀ tó wà sọ sọ pé èèyàn mẹ́ta péré lọ́sọ̀rọ̀ náà àwọn ọmọdé kọ̀tà kó wípé wọ́n di mẹ́fà nítorí pé mẹ́ta lọ́lọ́run kọ́kọ́ fi màá nẹ́bi sọ̀rọ̀ láàrin àdìgbò sẹ́lẹ̀ ọlọ́run tó fi yókù màá. nínú àwọn ẹ̀sán tó sọ ike wọn ti sọ̀rọ̀ ńgbà kékeré òun náà ni sọ̀bí yìí o dìgbà àwọn ọ̀sáàbùl mọ̀ọ́dúnrún tọ́lọ̀ ń sọ fún wa nínú sórọ́tì kòrò òjẹ́ ike wà máa ná kọ́ mú mi nù hum ilà ẹ̀yọ́mínú bílà ìlàdí ìdílhàmìd. wọ́n á máa fìyà jẹ wọ́n torí nǹkan kan bí ìbáṣe tó torí fún ọgbọ́lọ́gbọ́. ẹ̀ ìdá sọ wípé wọ́n fẹ́ pa ẹnìkan fún òrípa ọwọ́ aṣọ fún wọn kótó ọ̀nà tẹ́ gbà pa wọn òun náà ní kẹsàn-án kẹsàn-án lọ́fà kí wọ́n ti kú bísí rọ́pìl wòlá lórúkọ ọlọ́run olúwa ẹlẹ́dàá ọmọ ìyá ó sì pa bẹ́ẹ̀ lórúkọ gbọ́lọ́n gbọ́ àwọn ọ̀fẹ́ ọ̀fẹ́ gbàgbọ́ wọ́n pa gbogbo ará àbíbá ní sọ ámánà bí rọ́pìl wòlá àwọn akọlùwà ẹlẹ́dàá ọmọ yìí gbọ́ lọ́mọ tẹ́ ti fẹ́ pa gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ pa gbólóhùn lásán lẹ́ẹ̀dì nípa àgbọ̀lùwà rẹ̀ gbọ́ ọba bá ní à nígbà tí torí rẹ̀ fẹ́ kọ́ ọmọ tá àwa pa àwa tán gbogbo yín wá ní ẹgbẹ́ tó tutù ẹgbẹ́ kò tẹ dáná sí pé gbogbo wọn fi pa àwọn òṣè sí olúwa ọmọdé yẹn torí pọ́ báyìí ń tora rẹ̀ lọ́nà báyìí wọ́n bẹ̀rẹ̀ sí dáhùn yẹn sítòkò bẹ̀rẹ̀ sí dáhùn sítòkò náà sí náà ń jó wọn sí ń pa wọn wọn á ní wọn mú inú àwọn ọmọ tó sọ̀rọ̀ nù wọn á mú arábìnrin tàbí lè pẹ̀lú ọmọdé kékeré lọ́wọ́ lọ́bẹ̀ wọn kọ́ bọ́ bẹ́ẹ̀ ìyá ń fi fẹ́ bẹ́ẹ̀ ah, àti ìgbọ̀ ọmọ rẹ wá sọ fún pé ya ọmọ ìrẹ ìyá mi ọdọkùnrin ìdí ha wọn ń kóso yẹn fẹ ìnàkì alẹ ọk torí kóró òdodo lọ wà subhanallah wọn náà kóró náà orí òdodo lọ wà tọ nítorí di eléyìí iná lẹbi ní kẹsàn án mọmìnì náà wọn mọmìnà lọmọlẹmìyẹ tuubu fẹrẹ mọ̀ọ́dẹ́ àbújá ẹnẹm wọn lọ mọ̀ọ́dẹ́ àbújá rẹ. ìkìlọ̀ ńlá ni ilé ìdílé gbọ́n àti títí náà ọgbà tó òdodo ẹ lọ títí náà ọgbà tó òdodo ẹ kàn máa fi ta yín ara yín ẹ lọ fi tọ́nu kékeré yọ gbà kọ́dà kékeré náà ti tẹ̀lé ìdìbà yín tá a máa ti fúnlẹ̀ káàdé kọ̀ọ̀kọ̀rọ̀ ọlọ́run ìfọ̀lọ́ àdáyàbòjá ẹ̀nà ìyáda ànámọ̀ rẹ̀ ti hàn kó múra sí kọ́kọ̀ wàlẹ́kùn àdáyàbò bọ́ọ̀bá ń fìtí náà wọ̀nyí tọ́ra fún ṣíṣe fìtí náà fún àwọn ẹrú ọlọ́ àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àwọn olùgbàgbọ́ òdodo lófin ẹlòmíín wà tó ṣe pé àìrí tiẹ̀ ní fìtí náà tí o bá ti fìtí náà wọ̀nyí kò sí ìgbà tí o bá ti fìtí náà wọ̀nyí kò ní oúnjẹ jẹ torí fìtí náà ní ti làwọn kan fi ń fún lówó jẹ títí o ti lọ sí tòní o ti gbólẹ̀ mí lónìí àbí bẹ́ẹ̀ kọ́ o ti fojú rẹ̀ rí gbogbo wọn iná jẹ́ àná máa ń rà ọlọ́run bá mẹ́ta wà bẹ́ẹ̀. torí di ẹlẹ́yìí Ànábì Ìsá alayhi salam ó nígbà kékeré ọ̀rọ̀ tó sọ ó ní nígbà tí ìyá dé tó gbọ́ ọmọdé èèyàn lọ́kọ olóyún kọ̀ lọ́kọ sẹ́wọ̀n pé tí gbogbo wọn sọ náà ní ká àtúnrà nínú ọmọ yìí ọmọ gidi mo gbọ́ subhanallah nígbà tí anabi yìí bá dé nǹkan ńlá lọ́lọ́run dé kù náà lọ́lọ́run ti ti ṣe foundation rẹ̀ lẹ̀ wípé wàá bí màkà orúkọ rẹ̀ ọmọ jẹ́ ẹ̀rí sábìnrin ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kò ní bàbá sẹ́wọ̀n pé ìyá náà ti múra lẹ̀ ó ti sara kó sáfẹ́tọ̀ gbogbo challenges yìí ọlọ́run kọ́ àmàtì yàtọ̀ sẹ́ni tó fẹ́ ṣe ìdìnnà pẹ̀lú mi sani àwọn èèyàn máa pariwo wọn máa pé asemẹ́sẹ̀ láti asemẹ́sẹ̀ náà ni pé no you have to bear the consequences múra alẹ̀ wọn bá sọ̀rọ̀ kan sọ pé kí lójú òrírí ẹ̀rọ kó àwọn ọ̀daràn yìí ilé tí ọ̀gbọ́n kí lójú òrírí gbogbo ọ̀dẹ̀ ìyá ìgbà tó di sẹ́ńtì lóògùn àmọ́ ìgbà tó lọ́ọ́ kó sóògùn tó ń lù náà gbogbo àwọn ọmọ ìdílé ti pọ̀ láwùjọ torí di eléyìí. nígbà tí ìyá rẹ̀ gbé dé wọ́n ní ya ọ̀kúta ọ̀rùnà máa gánà abúkì mọ́rọ́ àtọ̀wò ẹ̀wọ̀n wà máa gánà ọmọkì lọ́rìyà. ọmọ haruna ẹbí nǹkan ni mariam ọ̀nà ni máa gánà abúkì mọ́rọ́ àtọ̀wò bàbá rẹ̀ ń sèyàn bò wọ́n máa gánà ọmọkì lọ́rìyà. ìyá rẹ̀ ti ti pàtàkì òkè tó ń dìnnà tó ní ọ̀ṣọ́ àrùn. فأشارت إليه torí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ìtakọ́kọ́ sọ kọ́ lélẹ̀ yìí ìtakọ́kọ́ sọ ni pé kó ṣe fìtà ẹ̀fí tán ọmọ rẹ̀ ó rẹ̀ ó ní lẹ́yìn ọ̀rọ̀ tó sọ sọ ni wọ́n ìmọ̀ àtẹ̀rọ̀ yìí nà mí nà lùfẹ̀ṣẹ̀rì e maa atero yii na fọ̀kúlì ìnà. حين ذرت للرحمن قوما ولن أكلم اليوم إنسيا أي ما أمسوا بقى يعني كان نواوي لوني قصص إني نذرت للرحمن قوما نتسلري فالله بما باوي أوي أورو فلن أكلم اليوم إنسيا إنسيني ما يصور لوني إن يكاتب بصر سلوني nígbà tó gbé déwájú wọn níwọ̀n àwọn oníwọ̀n máa ró náà bàbá rẹ̀ ṣe ìyàn bú ìyá rẹ̀ tó ń sìn náà bóòlù wọn ti rọ́ọ̀mà fa àṣà ọ̀rọ̀ ti ilẹ̀ yìí ọ̀nà wọ́n sì ó nu náà lẹ́yìn torí rẹ̀ fẹ́ tún kàn mí ó ẹbí náà la sọ pé àlejò tó mọ̀ fún iná tó máa ń tẹ̀lé kẹ̀kẹ́lá ìtọ́ka tó tó tá a gbọ́ yìí àá máa ń pe pípò fún ọ sọ̀rọ̀. ọ̀nà wọ́n ti ó nu ó nu ẹ bá sọ̀rọ̀ tọ́ قالوا كيف نكلم من كان في المهد صبيا bí wọ́n bá gbádùn àwọn gbádùn àbẹ́ ìgbọ́dún sọ ní abọ́ ọmọ gbólóró sọ̀rọ̀ ọmọ tí ń bẹ lórí ìtẹ́ àhàn. lẹ ẹyọsẹ tí kò ti sè nǹkan jẹ pé abẹ bọ orí fún o tún wá sí ní ìfún o tún ní àwọn ọmọ ọmọdé sọ̀rọ̀ àbí bàbá alágbádá wọn a máa bá ru eléyìí sọ̀rọ̀ pé àgbẹdọ <laughs> kálukú bẹ̀rẹ̀ sí wò pé àdékélé sí ọ. ó ti ṣe ṣe bẹ́ẹ̀ dandan ní ìlú làwọn ti bá wọn sọ̀rọ̀ anábìyí bá ti dọ̀rọ̀. kọ́lẹ́ ìní àbẹ̀dọ́lọ́ ọ̀rọ̀ ẹlẹ́bi ẹ̀yí sánú kọ̀sọ́kọ́lọ́ ni mí torí ọ̀gbọ́gbọ́ wọ́n tó ń pè lọ́nà àdíríkú ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ fáwọn èèyàn ló ní ẹni abẹ́dọ̀láì tẹ́tẹ́tẹ́ ẹrú ọlọ́run ni mí torí pé ọlọ́run tààrí eléyìí sàpèjú ẹjọ́ ọ̀sẹ̀lẹ̀ kó kó pè lọ́nà ọlọ́run ti kó pè lọ́mọ ọlọ́ ọlọ́run ti kó pè mẹ́ta lọ́kàn ọlọ́ ẹ wá tó ń kọ́kọ́ sọ ṣé ẹni tẹ̀ ń parọ́ mọ́ lolódodo ni àbẹ́yìn tẹ̀ ń parọ́ ẹ pè yẹn ní ẹ̀yìn bàbá ó sì lóun ètò bàbá ọmọ yín lò gbà ó ti di bàbá mi à ah, ọlọ́mọ ẹ̀jẹ̀ mo ẹsẹ̀ lé tí kì í tún ti bàbá yín ṣé ọmọ tẹ́ ẹ ti dọ́jọ́ mọ́ yín tí ń jó kọ́ yín iná àwọn àpè lọ́mọ yín lòdòdó gbòǹdé wí ni àbí bàbá láàpè tẹmọ ọmọ náà ní ọmọ ẹ̀jẹ̀ torí délé ní Abdullah ọ lẹ́rù ọlọ́ọ̀ni yìí o. آتاني الكتاب ọlọ́run ọ̀bọ̀ fún mi síra ó wí di sílẹ̀ tí lọ́ọ̀rì tàkì pa pé ọlọ́run fún mi síra kan kò tí ì gba síra o àmọ́ ń sọ pẹ̀lú gbogbo confidence nítorí pé yọ gba síra náà síra náà ni wọ́n wá rí sẹ́kí wọ́n yí padà ó wọ́n sọ dorí sí mi mọ́ra wọn lọ sọ̀rọ̀ ìrìnlẹ̀ lẹ́bí náà ṣùgbọ́n àgbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ẹ̀yìn yìí tó mẹ́ ọ̀rọ̀ náà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ àyè ọlọ́run ni igi ó máa ṣe ti àwọn tó ń fowó ara wọn pọ̀ tí wọ́n wá parọ́ rẹ̀ wọ́n àgàdà parọ́ rẹ̀ ọlọ́nkọ́lọ́ ọba lómi ọlọ́nlọ́sọ lè sọ̀rọ̀ bíbí sẹ́mẹ̀nà nǹkan ìlà nítorí kí wọ́n lè bá àtàlówó kọ́ fún new edition authentic edition revised edition torí wọ́n ti àwọn ìta wọ́n ń ta gbogbo àwọn fọ́ọ̀mù tọwọ́ ìlọlọ́wọ́ mímá kẹsẹ̀kẹsẹ̀ ẹ̀yìn ìhìn tọwọ́ ìlọlọ́wọ́ mímá ẹ̀sìn èpè pé wọ́n parọ́ mọ́lọ̀ wọn kọ́ tọ́nà ọ̀sọ́ lọ́rọ̀ mọ́lọ́lọ́ lọ́sọ̀ èpè kejì èpè owó tí wọ́n pa yọ kò kò ní dáa fún wọn lórí owó kò ní dáa fún wọn lórí wọn kan pa mọ́lọ̀ bẹ́ẹ̀ lọ́nà ń tẹ́kọ̀ fún wọn. ó ní àtẹ́ni ìkìtẹ́ ọlọ́run bá fún mi tírà kan wájàlẹ̀ nìyẹnàbíyà ó sì tó sẹ́mi lánàbí ọ̀rọ̀ tí ìdánábìrin dìhùn yọ ọ́ sí àjọ òsì ànábì ni wọ́n sọ fún ọ kàkéèkọ́n nítorí pé láṣẹ́ tẹ̀síkà ó sùn sí mi lánàbì tó ànábì tó àdó lọ. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ọlọ́run ọ̀rá nàbì kan rí kó fún nímọ̀ kó fún tíra ó wá sọ fáwọn èèyàn wíkẹ́ ẹ̀sọ́ mi jọ náà tẹ́ẹ̀ máa sìn yàtọ̀ tọ́lọ̀ tó dá wa kò sáànà lè sàn tọ́lọ̀ máa bẹ̀rẹ̀. ó ní wàjà ànání nàbíyà ànábì lọ́nà sí mi àpọ́nlé ni kìí sọ náà. wàjà ànání mubarakan aynama kunt. ọlọ́run bá wá sí mi ní ẹ̀mí ìbùkún gbogbo tí mo bá wà. Ah! orí ńlá lélẹ́yìn àwọn kan wà fẹ́ sí gbogbo tí wọ́n bá wà lọ́dà pé ah, bóòlù gbogbo bíi ṣe fúlù báyìí ó yọ yọ yọ ya ẹ bẹ̀rẹ̀ sí kan ayé lápò so àwọn ọmọ da yìí so ṣùgbọ́n àwọn kan wà tó kó gbogbo tó bá dé orí ọmọ sọ̀kalẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ti bá nàbẹ̀ Ìsá àlejò sẹ́lá tọ́jà àlẹ́ ni mo bá rọ́kẹ̀ ó ṣe mí lẹ́nu ìbùkún ayé náà máa kún ní pìtìpìtì mo bá wà subhanallah. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ó sì pa mí láti ẹjẹ kí n máa kírun ẹrí nǹkan mẹ́wàá lẹ́nu pé ìyá lánàá sọ̀rọ̀ sí wọn ìdí màlẹ́ka sọ fún wọn ó kó nù sí lè rọ pé wọ́n jòdì wọ̀rùkàrin màá rọ̀ kẹrin ẹdúró kírun lẹ́ni tí wọ́n pẹ́ nù ẹsì máa forí kalẹ̀ kọ́lọ́ ẹtú máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ kí ni wọ́n pe lẹ́yìn àfọ̀lẹ́ ẹtú gbọ́ ma ọmọ tó ní wá ọ̀fọ́ọ̀nì ìbẹ̀fọ́lẹ́ ọlọ́nkpami láti kí n kírun ẹ̀yin tẹ̀ wọ́n pèrè ayé lọ́wọ́ lẹ́yìn tí èsì àríkẹ́ kírun àmà àríkẹ́ nkọ́ni àti àríkẹ́ njó oríṣiríṣi wa njó àwọn míì máa bì àwọn míì máa kó mọ́lẹ̀ wọ́n máa rèkérèké nítorí pé àwọn làwọn kọ́ ní ògbó àwọn míì máa lu dùrù àwọn míì máa lu jáàd àwọn míì lu omele àwọn míì lu apàlà bóyá ìyá àgùntàn ti wọ bẹ̀ subahánàlá ẹ̀rí kan bẹ́ẹ̀ o. النبي عيسى قل وأوصاني بالصلاة كيف تبقى wà zẹkẹ ó tún ní kí n máa yọ zaka kì í ṣe dámẹ́wàá láti ilẹ̀ ẹ̀sìn ìjọba zaka inú wọn kọ yọ bí zaka ni wọ́n ti ń pè zaka kò kì í ṣe dámẹ́wàá àbí òye wa máa dùn tó àyà lókùn ìgbà tí wọ́n bá ń bẹ láàyè láti ilẹ̀ ẹ̀sìn ìjọba torí rẹ̀ kò sí sinmi lọ́jọ́ kan lọ́jọ́ sinmi ọjọ́ kan lọ́jọ́ tó lọ sẹ́sìn ọjọ́ kan láì sẹ́sìn máa dùn tó àyà lókùn ìgbà tí wọ́n bá wà láàyè kọ̀ wá ma lórí eléyìí. wá bá rán bí wà lédè sí i. ó tún á ti ní lẹ́yìn tí ọmọ gbọ́rọ̀ tí ọmọ ti dáadáa sí ya. ọlọ́run ti lè níyà. abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin o ní ó tún ṣe mí lẹ́yìn tí ọmọ ti dáadáa sí ya yàtọ̀ sí wọ́sọ̀ ya káńtà fi bí à ń bá sọ̀rọ̀ tó ní fẹ́ ẹ̀rọ tó dá ẹ̀rọ dá fẹ́ máa gbà yín. Ah, ẹ ń fojú àná wò wọ́n ti dẹ́bọ́ra. tó ànábì Ìsá nù ó ní wọ́n bọ́rẹ̀ ń bi wà níbẹ̀ ọlọ́wọ́n bá ti nílẹ̀ ní tí wọ́n gbọ́rọ̀ sí yà nílẹ̀ nù. ولم يجعلني جبارا شقيا kò sẹ́mi lálágbẹ̀ẹ́ olùparí olórí ibú kò sẹ́mi lálágbẹ̀ẹ́ olùparí tí ìjọ rẹ̀ ló ti wúra rẹ̀ fún nìkan ló ní olórí òkú ìyẹn lápá yìí. ṣẹ̀kíyá òṣèlú lórí ibú kí ìgbọ́rọ̀ sí ìyálẹ́nu bí pé kí ni wọ́n fẹẹ ṣe fún mi ọmọ òfò ọlọ́run ṣe tèmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nàbẹ̀rẹ̀ ìta sọ fún wa. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أموت ويوم أبعث حيا subhanallah ọlọ́lọ́ kọ́ máa gbà mí ní ọjọ́ tí a bí àti lọ́jọ́ tí màá kú àti lọ́jọ́ tá a gbé dìde sábà ni wọ́n bí sábà ni ó kú sábà ni ó gbé dìde subhanallah anabi isa ni ẹ o eléyìí gbólóhùn dodo táwọn fẹ́ẹ́ ti kàn fani pa tó ń tara wọn jẹ wọn lọ àyè wọn tún wá lọgàá tó lọ máa ṣe ń dirọ àdúpẹ́ ah, kọlọ̀ àlàyé yíkí lọ́nà ti fi fún wa yìí nípa tani nípa àgbẹ̀rẹ̀ yìí sá ọlọ́run ni wọ́n yóò kẹ́lẹ́ mọ́ náà ṣàfihàn mẹ́ta yóò máa fáwọn èèyàn sọ̀rọ̀ ńgbà kékeré ẹ dákun tó máa bá sọ̀rọ̀ ní kékeré bẹ́ẹ̀ sẹ́ẹ̀ sílẹ̀ abẹ́ yìí ní sílẹ̀ ah, kójúmọ́ rí gbogbo ara lóògùn ẹ̀ ṣùṣùgbọ́n wọ́n ní apá kan nínú wọ́n pọ̀ wọ́n pọ̀ gbọ́dọ̀ ti sọ̀rọ̀ ńgbà kékeré fẹ́ bá wọ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ tó sọ ńgbà kékeré ó yẹ kọ́kọ́ ọ̀rọ̀ nǹkan ìyàlẹ́nu ní kọ́ máa ti sọ̀rọ̀ ó yẹ kọ́kọ́ kúlà tí gbogbo èèyàn máa gbé ká èyí náà ti máa nà gbọ́ra kébí ànábì yìí sábà ṣe nǹkan kan wọ́n sọ̀dọ̀ bọ́ọ̀lù tó ráhùn fẹ́ pè lọ́lọ́ sẹ́ńtírì ọ̀rọ̀ yẹn tó tún dára sí fún fún mi àkọ́dà gan ọ̀rọ̀ tó ju bẹ́ẹ̀ lọ kọ́dà ó tún fi kíní kankan fabricate wọn lápá kan ni wọn sọ pé kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ ẹgbàá ẹgbàá ọlọ́run máa sọ̀rọ̀ tò lẹ́yìn náà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kìí sọ̀rọ̀ tí wọ́n sọ stadium ọ̀rọ̀ tí wọ́n sọ ya rẹ̀ tó gbogbo ti gbọ́ ọmọ wa ni sẹ́mi kọ́rọ̀ ní tọ́wọ́ àmì ẹ̀ náà ní ẹ dákun ẹni tó wá gbọ́ táwọn ni àbáwọn opposition sẹ́mi kọ́rọ̀ opposition ni tó bá sọ tí wọ́n sọ fẹ́ lómi mọ̀ náà àwọn ọ̀rọ̀ yìí ó ṣe ṣe àbí ó ṣe ṣe àwọn ọ̀tá náà ní béèrè tẹ́lẹ̀ náà tó dáwọ̀ bá sọ fún yàn tó ráwọn nìkan lọ́wọ́ àmì bẹ́ẹ̀ sẹ́wọ̀n kẹ́lẹ́ mi ò tún ní bílẹ̀ rẹ̀ máa tó dó lọ́rọ̀ ọmọ jẹ ẹ̀sà bílẹ̀ bílẹ̀ bílẹ̀ àti bí ó ti wọ̀ láyà torí pé dáwọ̀ gbọ́ kò ní fẹ́kẹ́ lómi ọ̀pọ̀ ẹ̀ẹ́dì ọ̀rọ̀ anábì wa náà nìkan lọ́wọ́ ọ̀pọ̀ àyè ọ̀sẹ̀lẹ̀ wọ́n rí àbí òye ọ̀sẹ̀ àwọn náà wà ń sọ kókó dandan kẹ́yìn ẹjọ́ wo náà wọ náà ẹjọ́ tó wà lẹ́sẹ̀ náà kọ́ yọ wà lẹ́sẹ̀ náà. yọ ọmọ báwo yẹn sọ̀rọ̀ kékeré àmì ńlá lélẹ́yìí wọ́n pè ní mọ̀ọ́dídà wọ́n pè ní mọ̀ọ́dídà pàápàá gbàtí tó bá nàbì lọ ṣẹlẹ̀ gbọ́wọ́ yàtọ̀ sáwọn ọmọdé kéékèèké yòókù kìí ṣe mọ̀ọ́dídà ṣùgbọ́n lọ wàkẹ́hìnlẹ̀ lẹ́yìn tó ti dàgbà tán wọ́n ní alukóhólà onírin kéèyàn dàgbà kéèyàn ní agbára sòsì yẹn bá ti ní agbára wọ́n ń pè ní káhálì nítorí pé téèyàn bá ti wà ní kékeré títí téèyàn pé ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen years wọ́n ń ní hadà ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n pè láti sixteen years ago, téèyàn fi pín thirty two years ọ̀hún pẹ̀lú wọn ní ṣáà ọ̀dọ́ láti sixteen téèyàn fi pín thirty two years wọ́n pẹ̀lú wọn ní ṣáà ọ̀dọ́ láti thirty three títí lọ síwájú wọ́n pè ní khan àgbàlagbà tó bẹ́ẹ̀ ni wọ́n pè wọ́n tọ́ ọlọ́run máa ń wọ kẹ́hìnlẹ́sì yóò tún máa báwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá ti àgbàlagbà wọ́n ní láàrin thirty three sí forty èèyàn ti jẹ káàlì anabi Isa alayhi salam yóò tún bá yín sọ̀rọ̀ nígbà tó bá dàgbà wọ́n ní kí ni kanyalẹ ń dúgbò yẹn náà ní sọ̀rọ̀ à ọ̀rọ̀ tiẹ̀ tó fún abáyíkó tó bá dàgbà ní kó jùsẹ Ọlọ́run lò yóò jùsẹ Ọlọ́run yóò jùsẹ Ọlọ́run torí àwọn sọ pé ìgbà tí wọ́n gbé ànábì ìsá tó lọ gbé kú lẹ̀ ọ wà láàrin thirty three years ago. ìpè ọlọ́run máa ń ṣe gbogbo ànábì láànábì nígbà tó bá kó gbòdì ọdún àkọ́kọ́ kò sáde ètùtù sọ pé dáadáa tẹnìkan ti pé forty years kò lè dá ànábì sùn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run gbé ànábì yìí sáko lọ sí ànábì bọlọ tó gbé kó lẹ tó wu ọlọ́run tó ti bẹ́ẹ̀ fọ. ẹlẹ́kẹ̀ẹ́sì òní pé àwọn olùmọ̀sọ ike sẹ́lẹ̀mì yìí sábà ń bọ̀ sọ́mọ̀ bá pété nípa ẹ̀rí nígbẹ̀yìn ìgbà ẹ̀lẹ́bì yìí sáyìn ọlọ́run ó gbé wá lẹ́ni tí ó wà ní káhàn ẹlòmíì béèrè fún mi lọ́wọ́ àti ìsinmi tó ń jẹ ọdún ìsinmi kó ti dàgbà tí òkú àti ọdún yìí wọn ni ó padà dé ní káhàn ní ọmọ thirty three years bẹ́ẹ̀ ẹ ti wà ń bá sọ̀rọ̀ àdé yóò wá lóye tó sẹ́kù nínú ìgbésí ayé alimasihi ẹni ìbùkún yóò wá pa alimasihu mi àpọ̀jù ayé alimamsuhu ayéluhu ẹni tá a kọ́ lójú kan anabi yìí sani ọ̀pá ẹni tá a kọ́ lójú kan àbí alimamsuhu bí màánà sáà ìkúnfìlà ọ̀rùbì yóò pa ẹni tó ti gbé yóò rìn ká gbogbo àgbáńlá yìí. قل المسيح الدجال فالنبي صلى الله عليه وآله وسلم قال سجدوني هو في مكة في المدينة في بيت المقدس النبي عيسى نيو واقع طبعا نكون في قادة وفي ولا واقع دو لا واقع دجال أبي المسيح الدجال المموه الملبس على الناس ملبس للحق بالباطل olùparọ́ káwọn yẹn olùdó tọpapọ̀ mọ́rọ́ fún wa anabi ìtàlẹ́ wa pa àgbàtì ìtẹ̀já torí ẹ yóò tún máa báwọn yẹn sọ̀rọ̀ nígbà tó bá dàgbà wọ́n mi iná fọ́ọ́lẹ́ ẹ̀ẹ́n yóò tún jọ pẹ̀lú àwọn ẹni rí ah, ní ìsinmi bẹ̀rẹ̀ ọlọ́run máa ń sọ pé wọ́ọ̀dì hàn yóò jáde láyé àti lọ́run ọ̀mìnà lọ́rọ̀ bí yóò tún jọ kan nínú àwọn ẹgbẹ́ tó súnmọ́ lọ́run. ويكلم الناس في المهد وكهلا يوم ما يقولون في جراس لا تبقى دازا كان يسمى من الصالحين سي وانت كذا سي يعني ابو تبقى بروموشن يقولون او انيري سي انيري استوى جمع قربي من على دولة سمال نعم سمال سي انيري بين سمال او لما سوفي صلاح او كاتبو جيلو nítorí pé òní òkìkí yẹn jẹ́ ní tó súnmọ́ lọ. sọ̀lá tẹlifóònù wọ̀ làámẹ́lì òní òkìkí yẹn kí yẹn jẹ́ wọ̀sí yọ sọ yẹn lábì. sọ̀lá ni màá mú yẹn pè dáadáa torí délé kò sí padà sẹ́yìn bẹ́ẹ̀. قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر mọ́ríyàmù ó ní wọn olúwa mi wọn ní sọ fi munajatiha fi munajatiha wa hiya wahdaha wọn ní dúkùú lẹ́nu tó sọ̀rọ̀ déédéé kí ah, ọ̀rọ̀ tí màlẹ́ta sọ̀rọ̀ ike màá bí ma wọn ti lọ mọ ọjẹ báyìí ọjẹ báyìí ọjẹ báyìí olúwa mi gbogbo ti fẹ́ bí ma náà yí tọkùnrin kan ọ̀fọwọ́ kàn mí torí pé nítorí gbogbo yẹn ti ma ní kóbìnrin ò lè dá bí ma láì jẹ́ kọkùnrin kan ọkàn obìnrin ò lè dá bí ma láì lájọsí pọ̀ pẹ̀lú ọkùnrin báwo wá lè lóṣù wá bóòlù ní sáwọn obìnrin kú òní tó fi jẹ́ pé mi ò bímọ láì rọ́pọ̀. Mariam sọ bẹ́ẹ̀ màlíkà tún dá lò kọ́ọ̀là màlíkà ni كذلك الله يخلق ما يشاء ìgbẹ́ bọ́lá ti sọ fún ọ yìí bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń ṣẹ̀dá tó bá fẹ́ kò nídìí pé ẹ agbọ́dọ̀ rí gbogbo sábàbí ná kí mùsàgbàbò tó ṣẹlẹ̀ torí pọ́lọ̀ ní máa mú kí mùsàgbàbò ṣẹlẹ̀ látara sábàbí oníṣìí máa mú kọ́tà sí. yéésì gbogbo ẹni tó bá jọ ní yóò dẹ̀ máa yéésì gbogbo ọ̀bẹ tó bá mú ló lè gé nǹkan gbogbo ẹ tó bá jọ yóò yọ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ọ̀tọ́lọ̀ bá fẹ́ gbogbo ọ̀bẹ tá a bá sèkàn tó bá mú dáadáa yóò gé nǹkan pẹ̀lú ìyọ̀dọ̀ kìí ṣe gbogbo náà sábà dá tó tò dáadáa ní máa jó yẹn sábà dá tó bá ti tó náà bá kọ́ kókó jó yẹn yóò jó yẹn ẹ̀rọ anabi ibrahim aleyhi salam ọlọ́run ní kí ló tó ẹ̀rọ anabi ismail ọ̀fọ̀ bẹ́ẹ̀ ti lọ́rùn kó gé tó ilé ìtumọ̀ sí pé nítorí ọ̀bá bá ní kọ́ tẹ̀ ní ìfẹ́ tọ́ ẹ̀rí bì ọlọ́ni kẹ̀dáàdì kìlẹ̀ ọ̀hún lókun máa yẹ̀ ṣá gẹ́gẹ́ bá ti sọ fún ẹ̀yìn ẹ jẹ́ ká tún padà níbi tí ọlọ́run bá ti sọ fún Zakariya alayhi salam nípa pé yóò bímọ ìgbà tí Zakariya tí Zakariya ń sọ pé báwo máa ti bímọ ẹ̀gbọ́n tó náà ń sọ fún un qala rabbi anna yakunu li ghulamun wa qad balaghani al-kibar wa imra'ati 'aqir oníbàwò ni màá ti ṣe bímọ ọkùnrin kan lẹ́yìn tí mo fi dàgbà débi téèyàn gbóòdì ìyàwó mi tìǹú jáde. قال كذلك الله يفعل ما يشاء nítorí wọn ní kí wọn lè kó ti dá lọ́mọ ẹni pé bó o ti ṣe gbọ́ ọ tá a sọ fún òbí mọ fẹ́ lọ́nà ọba ti máa ń ṣe nítorí fẹ́ iyì máa ṣe nítorí fẹ́ wọ́n sọ pé kàdáálì kàmbẹ̀ torí pọ́kùnrin ní Zakariya tọkọ pé kàdálíkì ló má rí yàmà nítorí gbóbìnrin lọ ṣùgbọ́n tá a fẹ́ lọ mẹ́rin yẹ fàálù máa yẹ ṣá tó bá ti wọ ọlọ́ọ̀ni máa ti tọ́ bá fẹ́ ẹ wá kó ń pàṣẹ Mariam yẹ lóko máa yẹ ṣá nítorí pé tí gbogbo lọ́sọ̀kù lọ́kọ́ ó lè bá àbàjẹ́ tán kẹ́lẹ́ bá mọ̀ pé ẹ̀yin tá ń kọ́ ẹni tá a dá ni ẹni tá a ti dá ń kọ́ ẹ̀dá ọlọ́ọ̀ni ẹ̀dá ọlọ́ọ̀kọ́ náà lọ́nà sọ pé yàkọlókù máa yẹ ṣá ọlọ́run sọ pé yàkọlù máa yẹ ṣá mi nítorí kó lè bá a já gbogbo òkun aláǹtakùn òwú aláǹtakùn tí àwọn òkú rọrùn kó lè bá a já dànù náà. قال كذلك الله يخلق ما يشاء kékeré bá ti sọ fún ọ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń ṣẹ̀dá ohun tó bá fẹ́ á ṣẹ̀dá ọ̀rọ̀ yẹn á sì dá bá a ti ti fẹ́ dà yìí nítorí pé wu ọlọ́ọ̀kan kan dára rẹ̀ wọ́n náà wọ́n pọ̀ à ọlọ́ọ̀bà tẹ̀rí ọ̀rọ̀ ọlọ́ ẹ bá ti máa wò ni torí pé tọ́lọ̀ bá bá fẹ́ fi yóò ṣe náà ni látara anábì ìta yìí olùmọ̀ ọmọ mílíọ̀nù sí ọ̀wọ̀ náà látara pé wọ́n sì náà wọ́n lérò fún àwọn gbàgbọ́ wọn sì gbàgbọ́ torí pé kọrí ń kọ̀ bí ẹni gbàgbọ́ sí wọn. mẹ́jọ أمرا فإنما يقول له كن فيكون torí sọ́dọ̀ bá ti ṣèdájọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan tí wọ́n kà máa ń sọ ni pé ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ wọn ò nídìí láti award contract oṣù mélòó lẹ́ẹ̀kan àrí sẹ́yìn ẹni ó ti sí wa ó kẹrí pé ṣiṣẹ́ yẹn dáadáa ó tọ́lọ̀ máa ń fẹ̀ sẹ́ńtì ẹ̀ kún jẹ́bẹ̀ yóò sì jẹ́bẹ̀ kún rẹ̀ ẹni bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n fi dé yẹn iná yóò sì ṣẹlẹ̀ nígbà tá a bá kú láyé pé bí ìsìn yẹn kú máa ti kú. bákan náà oníbẹ̀ pẹ̀lú rẹ̀ nígbà tó rún jẹjẹ ní táàrí tòní onáà ló ti sẹ lórí jẹ tó ti kó gbogbo ní ọwọ́ akọ fẹ jẹ sáré òrí jẹ pure water gánṣẹ òsì gbòòrò tẹ́ fi pọn mi o ti di pé tọ́lá àwòlẹ́wọ́lẹ́ ọ̀gbọ̀tẹ́ ilẹ̀ ilẹ̀ torí pé tọ́lá ọba bá ìdá kọ́mọ amran sọ ìnáma yẹ kó lọ́wọ́ kún sọyà iná ní bẹ lára rúfin ló fi ní owó débi sẹ́yìn alówó dé kún náà ní bẹ lára sọ̀hún tí òfin ní kankan kí ni bẹ lára gbogbo ẹ̀ kún tọ́lá máa sọ pé kí nǹkan jẹ́ bẹ́ẹ̀ kó sì jẹ́ bẹ́ẹ̀ torí de eléyìí eléyìí túmọ̀ sí pé ìdìde rẹ ọlọ́run ní kò dìde tó fi dìde ìjókòó rẹ ọlọ́run ní kò jókòó tó fi jókòó ìyíra padà rẹ lórí jókòó ọlọ́run ló ń yíra padà tó fi yíra padà gbogbo nǹkan pátákà ń sìn subhanallah torí ẹ̀ làwọn olùmọ̀ọ́ ti sọ yìí pé nínú sèkọ́sì lẹ́ nínú ìròyìn ọlọ́ọ̀lọ́wọ́ ayé anáwó yẹ kẹkẹ́ lẹ́nu mẹ́tẹ́ṣẹ́ wọ́kẹ́ ìfẹ́ṣẹ́. على وجه يليق بجلاله وبعظيم سلطانه والكلام لله صفة فعلية صفة فعلية إيروني تجد السيف إن ربي قال قال من صوم بقى سبب بقى السيف ورلون حرفين تسي قولي تريد لي بقى كن كن كن إن بقى nígbà tó gbọ́wọ́ lákòókò pọ́n nígbà tó tún lè pọ́n nígbà tó pọ́n subhanallah tó wá sí ah, àti wàhálà yìí onípo abúlé yẹn àlọ́ lọ ni lẹ́yìn kẹlẹ́kẹlẹ́ mùsùlùmẹ́ kẹlẹ́kẹlẹ́ ní fìlbàṣà ọ̀rọ̀ nípa ọlọ́run tàbí ọ̀rọ̀ nípa èèyàn torí ìdè eléyìí báyìí kí wọ́n á lò lè tó wá jẹ́ pé ní ìsinyìí ọ̀hún wá kọ́lọ̀ dáàbò kí ló dé tọ̀ kọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run tó ti gbé tó bá fẹ́ fún ọ ní ìtọ̀ tó fẹ́ fún ọ lágbára yẹn kí ni ọ̀sọ́ kàn máa bẹ lábẹ́ sọ ó sì máa bẹ lábẹ́ sọ kí ló dé tó ti jẹ́ kó ní wọ́n wá tó ti wá sí ìnàjú báyìí torí pé kò kírun má onídìrí wọn ní òun tó ń kírun gan ló ti sábà bì tó ń wòbí lówó ó wá dọ̀ dáràn ó dọ̀ dáràn palẹ̀ paraku kí tó pọ̀ lọ ọba tó ti fi ọba fún ọ lówó yọ فتكون غنيا دلوه دلوه inú ló ti kọ́ ọmọ ni wọ́n wá tòfu asínà pé iṣẹ́ ìfẹ́ lọ kọ́lọ̀ ń fún ọlọ́mọ ọba tó ti pípẹ́ ọba fún ọlọ́mọ fún náà sàyà fún ìwọ náà ti dọ́ ọlọ́mọ. ẹlòmíì ti máa ṣe dáadáa láṣẹ kẹfì dání ṣùgbọ́n kì í rí ṣe dáadáa wọ́n máa ṣe dáadáa kì í rí ṣe dáadáa bóyá kò níwà dáadáa yọ̀wọ́ a máa sọ oògùn oògùn burúkú torí kó lè ba àmọ́ ẹrísẹ́ dáadáa ọ̀wá ní ẹrísẹ́ ó sì lè rísẹ́ torí kọ́ lọ́n ti kọ́ lọ́ tó sórí ibú kí ló dé tè bẹ́ lọ bẹ́ lọ ọba tó ti pé tí máa fẹ́ kó rísẹ́ nǹkan tí ọkàn sọ náà ni pé kún ṣàyẹ̀ kún ẹnu mi ń tajà ọjọ́ máa ta dáadáa ó sì ń hùwà dáadáa kì í jàǹbá àwọn èèyàn mọ́tò òfin mọ́tò ìjọba mọ́tò ọ̀bùrẹ̀ òfin àwọn kẹsẹ̀ máa ń dì máa wọ̀ má sì fi kankan sínú àkótẹ́ ìpawó sí o báwọn kan ti máa sọ ọ́ bẹ́ẹ̀ o má sì sọ pé ọlọ́kùnrin bá sẹ̀mí lọ́wọ́ ẹ̀yin láta tóbi bá sẹ̀mí lọ́wọ́ wàhálà irú kàtàkàtà tó ń bá kà má bẹ̀rù ẹ̀ o káfí bọ́ọ̀lù ọba rẹ̀ bí o ọba tó ti pé tó bá fẹ́ púpọ̀ ọ̀tà nǹkan tí ọkà sọ náà ní kékeré kún ẹ̀yẹ kún ọlọ́run bá dákun àwa lọ́wọ́ má dáwà dára wa ṣe lọ́kàn nínú àwọn ìdòtò pẹ̀lú tó jẹ́ ọ̀ràn yẹn tó ká gbàgbọ́ lódodo tí wọ́n lọ́kàn tí wọ́n ti mú ṣàtàkù fún tí wọ́n náà bá sọ fún wa tí wọ́n lọ́kàn náà ẹni tí tó ṣe láǹfààní láyé bí tó ṣe láǹfààní láǹfààyà mọ̀ wọ́n lọ́ lórí gbogbo bùkátà àtàyé bí àti tọ̀run torípa àti mọ̀ pé tí wọ́n náà bá ń fẹ́ kankan pé kí nǹkan náà fẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك عليكم السلام الحمد لله في أن النبي صلى الله عليه وسلم يقول لك أنا أبي بكر wọn ò ní bí lẹ́ẹ̀mejì wọn ti bí lẹ́yìn tí wọ́n bí tó dàgbà iná làwọn kan tètè fún àfẹ́ pa ọlọ́run tó wọ́n rí pa kò jẹ́ wọ́n rí mú á ń bọ̀ sí bọ́sí fún wọn kàn má gbélé ọlọ́run bá gbé lọ sí sámà láyé rẹ̀ ń bọ̀ láìpẹ́ ọlọ́run gbé lọ sí sámà sámà náà lọ́wọ́ àdìsìn yóò ti padà wá yóò padà wá bá ní yóò padà wá kò túmọ̀ sí pé wọ́n ò bì ó sì wà. yọ padà wá sílẹ̀ ó sì wà láyé náà tẹ́lẹ̀ torí padà lọ sí wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ń padà bọ̀ wá wà tó o bá ti ń ó ti kẹfẹ́ rí torí kọ́ náà sọ fún wa anábì sọ̀rọ̀ wá náà ti sọ fún wa so yàtọ̀ sí báwọn fi sọ ike ńgbà tí Jésù bá dé láyé ó tòrò ńgbà tí Jésù bá dé láyé ó dáa lódodo yóò tòrò yóò sì àmọ́ lọ sí láwọn ti lérò inú sẹ́tí òsì ni pé yọ pa gbélébù yọ pa ẹlẹ́dẹ̀ yóò sì fòpin sí jésìá owó ìtara tí kèfèrí máa san tí ọba ti gba islam torí kò sí ẹni tó sẹ́kùn jọ náà kọ́ gba islam tó kọ́ aláfẹ́ gbé owó ìtara sí ma. وإن وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. الله نقول سنجد لا ينبغي أن سورة هنا kò sẹ́ni tí ó ṣẹ́kù láyé nígbà tó bá padà dé àbíkọ́ gbàgbọ́ so yóò yí wọn gbà náà pé a ah, ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni yẹ millions of people billions wọn ti kú lórí kẹfẹ yìí ọjà ló ti jẹ ayi qabla mawti Isa wa qabla mawti ala wa in min ahli al-kitabi illa la yu'minanna bihi qabla mawtihi ayi qabla mawti kulli fardin min ahli al-kitab yẹn kí kò sẹ́nìkan nínú àwọn ahli al-kitab tí ó wà láyé ńgbà náà àyàfọ́ gba nẹ́bí ìta gbọ́ kó ń tiẹ̀ tó kú yẹn kí kóníkálukú wọn tó kú yọ gba nẹ́bí ìta gbọ́ ńgbà náà so anabi isa aleyhi salam tó nà tó lọ gbogbo ẹtí máa ń bẹ ńgbà yẹn lọgbà bọ náà wọ́n ní sọ́tọ́ pé tí a bá fẹ́ ṣàdúrà fún ọ wọlá gbólọ̀ fún kò sì ń fẹ́ kò sì ń tà ń fẹ́ fún wa kó wọlá gbólọ̀ fún báwò báwò kí ṣe kókó wọlá gbólọ̀ fún walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ̀ làwọn orúkọ tó dára ẹ máa fi pè àwọn òròyìn tó ga ẹ máa fi pè so o lè sọ ibi náà wo agbára rẹ èyí tó ṣe é pé tó o bá fẹ́ pé kí nǹkan ṣẹ kò ju kọ sọ pé kí nǹkan náà ṣẹ lọ kò ṣe nǹkan báyìí kí ṣe pé wọ́n la gbólóhùn kún wọ́n lọ mọ̀ ń bẹ̀ ọ́ nítorí pé wọ́n lọ bá tó ṣe pé tó bá ń fẹ́ kí nǹkan kan ṣẹ kò sì ṣe tó ṣe túbọ̀ sọ pé kọ́ ṣẹ lọ kọ́ àtẹ̀kọ́ báyìí. tẹ̀lé yẹn ní túmọ̀ sí pé ọgbọ́ àgbọ́yé àwọn àròyìn ọlọ́run ó sì ń lò ló sì tọ̀ náà. Wà á ipe inú àdúrà tí a nàbẹ sọlá àtúnlá ti a nabe sola atunla ati ko wa ipe ká máa ṣe kátó sálámù tá a bá kí ọmọ ojoojúmọ́ lẹ́yìn tí a bá ṣe àtàyà tán tẹ sate lati ká nàbẹ Muhammad sọlọlá àríwá àríwá sẹlẹ sọlá tó lè rọ ẹnìyàn anabi sọlá àtúnlá ní sọhí Muslim imo Muslim dàdí ti wa anabi ní ẹgbọdọ sálámù kẹtù wá sọ níbi kàmẹ اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال nínú rẹ̀ ni pé mo sàn sáàdì rẹ̀ níbi aburú olójú kan òpùrọ́ tí ó dé nígbẹ̀yìn ìgbà tó gbogbo wa à ń ṣe àwọn tó ti kú ti kú títí mẹsẹ̀yì dájà bá dé tọ́lọ̀ ní kí ọba wà láàyè ọba wà láàyè adúpẹ́ fọlọ́ ṣé yóò tún fìtínà wa ní sàárè wa ni tí wọ́n ti ní ká máa tọrọ àdúrà ẹ àwọn ọmọ tí wọ́n mọ̀ pé ó ti kú kó tó dé tọ̀mù pàmò ìgbàdá àmọ́ náà láti náà wọ́n gbàdí kódà gan inú àdé tó gúnrégé anábì sọlọ́ àìsílá ni kò sá ànábì kan inú ànábì tó ti síwájú àbíkọ́jẹ́ kó àwọn èèyàn rẹ̀ létí nípa aburú mẹ́fẹ́ ìgbẹ̀jà láti torí ànábì náà àlọ́ tonti pa àmọ́ pípẹ́ ìgbà ni ó di nítorí pé fìtínà ń ga fìtínà ń ga ẹnì kan wá sọ pé àtọ́ ah, bá bá mi láyé màá dọ́ọ̀dì ẹ̀ ká ah, àwọn òbí la tó eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ mẹ́ wọ́n ní pé wọ́n bì í mẹ́sìlì jẹ́jẹ́ àlẹ́ yẹn ni gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ṣùgbọ́n lọ́wọ́ ọba ṣe ní ẹni tó fìtínà àwọn èèyàn yóò pera rẹ̀ lọ́lọ́ olóṣù kàṣẹ́ ni tọ́ anábìsọ̀ lọ́wọ́ àti lọ́nà hadith wọ́n ní inna rabbakum laysa bi a'war olúwa ẹlẹ́dàá sí kìí ṣe olójú kan ṣùgbọ́n mẹ́fẹ́ ìtẹ̀jẹ́ àlùkọ́ olójú kan lò àkọ́kọ́ àmì tẹ́tì mọ̀ kókò rọ̀ ló ti dé òun ẹlẹ́ẹ̀kejì alẹ́bísọ̀lá àṣẹlá ni wọ́n kọ́ sí lórí báyìí wípé káfíìr ní kèfèrí ni ẹnìkan kan ní rí kàfà olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo nìkan ní òrìkà tó fi mọ̀ kókò rọ̀ lọ ṣùgbọ́n àwọn nábìkì àwọn kèfèrí kò sẹ́ńtúrì apẹ̀rẹ̀ rẹ̀ lọ́lọ́ nípa pé yóò ní kí ni tọ́lọ̀ ń ṣe tó ń ṣe òun lọ́lọ́ yóò ní kójú ọ̀rọ̀ rẹ̀ sùn yóò sì máa rọ̀ kọ́dá yóò sì dà yóò ní kí ni sí yóò ní ọ̀yá wù yóò wù ọ̀yá tó yóò sì so kọ́wọ́wé yóò sì wọ́wé so yóò mú ẹnìkan anabi sallallahu alayhi wa sallam so nínú àwọn ẹni tí wọ́n ta láyà anábì ròyìn ọ̀dọ́ ìdíkùnrin kan tí ó ta láyà tí ó ní ewu ọ̀gán là anábì sọ fún àkókò rẹ̀ lójú kan yọ. kí ló fẹ́ fún àmọ́kọ́lọ́ ni èyí sọ́lọ́ yóò mú yọ pa tọba pa yóò tún ní kó tún sẹ̀mí padà yóò tún sẹ̀mí tọ́wọ́ gba ní sinabọ́gba ni à ní ìsìn mọ́ sẹ̀sẹ̀ wọn á mọ̀ kó wọ́n gẹ́ẹ́ lùkùrọ́ tí wọ́n sọ fún wa anabi sọlọ àtúnú àni yóò wá gbìyànjú àti pánì kò ní ìpamọ́ yóò lo ogójì ọjọ́ péré láyé àmọ́ ọjọ́ àkọ́kọ́ yóò dàbí ọdún kan ọjọ́ kejì bí oṣù kan ọjọ́ kẹta bí ọ̀sẹ̀ kan àwọn ọjọ́ yòókù wa dàbí ọjọ́ kọ̀ọ̀kan kò sí ìlú kan láyé tí ò ní wọ tó fi sínú àwọn ẹnìkan máa ná nǹkan kan ní oṣù tí ó fi wọ àwọn kò sì sí nítorí hàn wá pé màtí ìtajà ló sì sí ni kọ́dà ẹ̀rí fi hàn níbi tí wọ́n ń sọ ní ìlú sọ bí ìgbà tó ti pé o ti wà torí báwọn sábẹ́ kan rìnrìn àjò bàtà dé orí erébùsù kan wọ́n bá pé wọ́n so ẹnìkan sẹ́kẹ́sẹ́kẹ́ lọ́wọ́ àti lẹ́sẹ̀ exactly náà ṣe ròyìn màtí ìtajà ń fi gbìyànjú lójoojúmọ́ láti já torí ẹ̀ sọ́tọ́ kúrí àwa tàbí àbí ọ̀tọ̀ torí ọ̀dà bí ọ̀yà àtúnjà ọ̀mà àtúnjà náà ẹ̀ ọ̀rẹ́ ń bẹ̀ ẹ̀kẹ́dẹ́ kọ̀ lẹ́yìn lọ́nà ti ti sábà tó bí wọn pẹ̀lú òjì mọ́bi tí wọ́n wà tójúmọ́ ni wọ́n ń bẹ tójúmọ́ ni wọ́n ń pẹ̀ tí wọ́n fẹ́ jáde wá lẹ́yìn tó fẹ́ jáde wá gbogbo wa lẹ́ran lọ́dọ̀ wọn kí á lé láyé náà làwọn àtàkùn kọ̀ọ̀kì ká láti ṣe kò sí wa tí àtúnjà ọ̀mà àtúnjà bá dín gbogbo wa lẹ́ran lọ́dọ̀ lórí gbogbo tí wọ́n bá bá wọn ti wọn ti jẹ ni gbogbo olú tí wọ́n bá bá wọn ti wọn mú mu ni wọ́n mú mi òfin pé ẹni tí ń bọ̀ lẹ́yìn ọ̀pẹ ọ̀dà bíi àwọn ẹni àkọ́kọ́ nù nínú wọn táwọn bá ń bọ̀ gbogbo omi tí wọ́n bá pẹ̀lú wọn báyìí wọ́n mú wọn àwọn tí wọ́n bá wá tẹ́tẹ̀ ní wọn pé omi ti wà ń bì í tẹ́lẹ̀ ẹ̀wù fi sán pọ̀ jù ياجوجا وماجوجا نوا النبي صلى الله عليه وسلم في سنن حديث قال ويل للعرب من شر قد اقترب a ah, àwọn lágbára gbé aburú ti ń bọ̀ ó súnmọ́ ìyàwó àlẹ́ ìṣúná àti nàta nàbí wà lórí rẹ̀ ń jẹ́ wọ́n kí ló dé wọ́n ni wọ́n ti fi àwọn yá jíjọ màjíjà wọ́n ti fi tó tó báyìí nínú òwò yẹn ẹ̀rù tó ti ń bà nábì lẹ́rù ọwọ́ ìjọ ti ń kọ́ gbórí so ẹsìn mọ̀ pé bá ti kọjá ẹrọ tẹ̀lé ànábì ni aburú dé ẹ̀mọ̀ pé níbo láwọn akọ nuclear weapons ń jẹ́ ọ̀nà ìdẹ́nu pálí yẹn ni atomic weapons we are going to bring them to justice gẹ́gẹ́ bí them máa sọ justice kọ́ moses ni táwọn eléyìí bá dé gbogbo nǹkan jíjẹ ni àdébí pé ńgbà tí anabi isa bá padà jàl anabi isa ni ó padà jàl àyìnbá tí ẹnìkan yọjú láyé anabi sọlá àti ọmọdé kan wọn pè ní ibùsọ̀yà gbogbo àwọn kìkìnà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ ó fẹ́ di ọjọ́ kan pa màsíkì tẹ̀jà àwọn èèyàn ń fìtì náà àwọn èèyàn hàn Umar ẹsì ti máa Umar tẹ́lẹ̀ náà káwọn ọmọ agbẹ̀yìn rẹ̀ káwọn padànù táwọn báyìí ọ̀dà sí ànáyì náà ni ènìyàn kún hó tẹ̀lẹ́ntì sọ lọ́pọ̀ àlè tó bá tẹ́lẹ̀ sí ìtẹ̀jà ni Ọlọ́run ní fún ọ lágbára lórí ẹ̀ tó rà ti tó adé pété àná ọ̀pá ìlẹ̀bẹ̀rẹ̀ ìsàrè tó ti tó ni èmi ò tó yín níbi àbúrò ẹ̀ ànábì wọn sọlá ànábì wọn èso jó lọ́kà tó kò kápá lọ tó ní ẹ̀yàn ọmọ ẹ̀yàn ọmọ ètò ìjọ àti ìfẹ́ wá fún alábọ̀ ànábì tó wá ní máa síwájú ogun ànábì tó bá tẹ̀ tó ní mójútó yín màá gbà yín lọ́wọ́ ẹ̀ tọ̀ báyìí ó fi hàn nígbà tí ànábì yìí sábà wá padà jáde yàjújọ màjújọ wà dé ànábì yìí tó sọ gbìyànjú pé kí ni ká ṣe wọ́n lọ àá. ìwé àtàntí ẹjọ́ wà ẹ máa sá lọ sí kóò ní Sínà ibi àpáta kóò ní kẹ́ ẹ máa sá lọ agbára yóò lè kà wọ́n ẹ mọ̀ pé lójú agbára ìrìn lọ kéèyàn kúkú gbàgbé áá ah, lójú ah, agbára ìrìn ẹ máa lọ bá ní wàá pa bí máa pa wọn rẹ̀ sàn òun náà àwọn ẹrú ọlọ́tọ́ àmì àwọn tó bẹ lọ́kọ́ ọlọ́run ikọ́ ọlọ́run ọ̀run àwọn ẹ̀yẹ wọn gbé wọn fún fún ìgbà tẹ́nìkan ti ọ̀kú rí tẹ́lẹ̀ tálẹ́ ti gbogbo eléyà lọ́ ti gbogbo àwọn fìtínà ẹlòmíì njójú wọn wọná fìtínà dàjà ni ẹlòmíì fìtínà tànẹ́bẹ̀ ìta yìí tó ń pè lọ́lọ́run lójú wọn wọná ẹlòmíì bẹ́ẹ̀ kálukú ànitọ́mọ náà bá wọná kò léèfé o ànikọ́lọ́ ńlá kọ́kọ́ mọ́tà wà lọ́mọ náà jẹta nàbẹ yìí sábà padà dé sáànà mi náà ni ọjẹ ní àbíbá o rárá o onídàá nàbí náà ṣùgbọ́n yóò jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́sìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam. torí pé ọlọ́run ọba ti gba àdéhùn àdéhùn lẹ́nu àwọn anábì ọlọ́run níta nàbí Muhammad sallallahu alaihi wasallam tó bá dé bá wọn láyé fún wọn gbàgbọ́ àwọn onígbàgbọ́. وإذ أخذنا ميثاق النبيين لما آتيتكم من كتابه وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا ọlọ́wọ́n bá ti gba májẹ̀mú lẹ́nu àwọn anábì ọlọ́wọ́n pé ǹjẹ́ sànàbì kan bá dé anábì Muhammad sallallahu alaihi wa sallam tó dé olùdéèdè òdodo sí ní ta fún yín ṣé ìgbàgbọ́ ẹ sì sàrà sí fún ẹ̀dọ́ ọmọlẹ́yìn rẹ̀ gbogbo pátá la gbà bẹ́ẹ̀ gbogbo anábì gbogbo òṣìṣẹ́ pátá la gbà bẹ́ẹ̀ àníkàlà anábì Muhammad sallallahu alaihi wa fún gbogbo ńlá síwájú fún gbogbo wọn torí di eléyìí ẹ ẹ̀kọ́ sáà náà nígbà sọ ọ́n sọ̀rọ̀ láàrin wa rẹ̀ sọ ó ní ló kánà mú ká ayé máa wà sí àwọn ilẹ̀ ìlà rẹ̀ níjọ́ sáà rí abala pépà kan nínú mẹ́jẹ̀mú láéláé lọ́wọ́ ọ̀rùnmá kí lélẹ́yìí ó ní tòwúrátà ni ẹ̀fẹ́ gba pààrọ̀ ẹ̀fẹ́ falùkùránì ẹ̀fẹ́ ti gba pààrọ̀ títí kú láàrin ojú anabi yìí padà lẹ́ẹ̀kan náà ni kójú yọ sanabi musa sanba bẹ láyé kò ráyé gbé láì jẹ́ kọ́tẹ̀lé mi. sọ́ńtórí délé ànábì ẹ̀yíṣà ọmọlẹ́yìn ànábì sọlá àṣàlà ní ọ̀wá àti nígbà tó bá dé. ẹ ẹ nígbà tó bá sọ̀kalẹ̀ ànábì sọlá àṣàlà sọ fún abẹ́sọ̀ sọ̀kalẹ̀ wọ́n ní ó sọ̀kalẹ̀ lẹ́ni tó fi ọwọ́ lé ara ìyẹn màláìkà méjì ọ̀kan lọ́kàn ọ̀kan lóṣù yọ mọ wá bọ̀ orí rẹ̀ ọ̀dà bí gbà tó mi ń kán láì dá mi torí kẹ́lẹ́ bá dá fóònù lóde yọ sọ̀kalẹ̀ ń bi al-Manaratul Bayda ní àyè tó ga tí wọn máa ta láti lára mọ́sálásí tẹ̀rí èyí tó jẹ́ funfun lára mọ́sálásí dèmásì ibẹ̀ ni ó sọ̀kalẹ̀ fún tó bá sọ̀kalẹ̀ yóò ṣe títí fún mùsùlùmí bẹ́ẹ̀ kí ọ̀ alimahadi onú òtítẹ́ ńgbà yẹn torí Isa aleyhi salam yóò wá bá mahadi mahadi yóò fẹ́ kí ọ̀ fáwọn èèyàn lànàbí yìí sọ̀wọ́ mọ́sálásí bí mahadi bá ti rí ó ti النبي عيسى عليه السلام غرى أن يكون سواجه أن يوم لي النبي محمد صلى الله عليه وآله وسلم أن يسواجه بكير لي سبعيني النبي يشوفه لي مهدي سكان لي هو كان ترى وين جسم سنون سنون كابا تو تريد النبي عيسى بعد يوم لي النبي محمد صلى الله عليه وسلم نعم وعليكم السلام ẹni ẹ tó bá di sí ọ̀nà dínà ẹlà àìpẹ́kì awọ sọbẹ kúló mo ti sọbẹ ọmọ zina ni èmi ọsọ kókò ní jẹlẹ máa mú àmọ́ kò ní bàbá tí ó jogún wọ́n wàá padà lọ bí wọ́n pé nígbà tí ẹni kókó kò ní jẹ lè máa mú ìdíje ò ní jẹ lè wọ́n kọ́ sínú wọ́n kọ́ sínú àwọn tó ra pọ̀ specialist malikiya fọmọdé náà ní oníṣe ìmọ̀ so ṣùgbọ́n kí lẹ́sẹ̀ tẹ̀ onímọ̀ oní gbogbo ntẹ̀yà ní tẹ̀yà fi ṣe ìmọ̀ àmọ̀ báwọn tó báwọn ọlọ́ọ̀gbà tó yẹ lọ́wọ́. lẹ́yìn náà ti mọ̀ ọmọ zina yìí gbọ́dọ̀ pé lọ́mọ zina ti yàn ìdí tá a ti pè lọ́mọ zina ni pé ká mọ̀ bá lọ sí nínú nígbà sẹ́ni ń pera rẹ̀ ń bàbá rẹ̀ bá kú àbí nígbà tó ń bá kú sẹ́ni ń pera rẹ̀ ń bàbá rẹ̀ bá lérò fún rẹ̀ àbí òye wa àmọ́ nínú òfin zina wọn ti bí àmọ́ ìsìlámù ọ̀gbá bí أشهد أن لا إله إلا أنت أستغفرك